ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìgbàlà a ó kà láti inú ìwé Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta First Peter chapter one verse three adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá jésù kristi olúwa wa tí ó fi ọ̀pọ̀ àánú rẹ̀ tún wa bí sí ìrètí tí ó wà láàyè nípa àjíǹde jésù kristi kúrò nínú òkú ọlọ́run nínú àánú rẹ̀ tí kò ní ìpẹ̀kun ti pèsè ọ̀nà fún wa láti rí ìgbàlà kúrò lọ́wọ́ agbára sátánì bó tilẹ̀ jẹ́ wípé a wà nínú ẹran ara tí a sì jẹ́ òkú nítorí àìṣedéédé wa ọlọ́run ṣètò ọ̀nà ìgbàlà nípa ikú àti àjíǹde jésù kristi ó kú pé kí àwa kí ó má bàa kú nítorí ẹ̀ṣẹ̀ wa mọ́ nítorí wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀ a ṣá a lọ́gbẹ́ sì pa á lára pé kí àwa kí ó má bàa dojúkọ ìpọ́njú mọ́ lórí ilé ayé yìí nítorí àwọn ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé àìsáyà orí kẹtàléláàádọ́ta ẹsẹ̀ ìkarùn-ún àìsáyà fifty three verse five ti sọ fún wa. ẹnìkan béèrè pé báwo ni gbogbo ènìyàn ṣe lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn gbà nípa ikú ẹnìkan. ìdáhùn ni wípé gbogbo wa di ẹlẹ́ṣẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ nìkan ẹni tí a ń pè ní Ádámù òun ni bàbá gbogbo ènìyàn àti nítorí wípé ó dẹ́ṣẹ̀ nítorí náà ni gbogbo wa ṣe jogún àbùdá ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ tí ẹ̀ṣẹ̀ bá lè wọ inú ayé nípasẹ̀ ẹnìkan ìràpadà àti ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ pẹ̀lú náà lè wáyé nítorí òdodo ẹnìkan jésù kristi wá láti ọ̀dọ̀ ọlọ́run ó sì san ìdíyelé fún ìgbàlá wa nípa títa ẹ̀jẹ̀ ara rẹ̀ sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kò ní jìyà àwọn ràbọ̀ràbọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ ohun tí ó túmọ̀ sí láti di àtúnbí ni kí a bí ènìyàn nípasẹ̀ Kristi Jésù Olúwa wa. Wa èyí jẹ́ ìbí ti ẹ̀mí tí ó ń ṣẹlẹ̀ nípa ìgbàgbọ́ wa nígbà tí a bá sì ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́ náà ìgbàgbọ́ yìí àti jíjẹ́ àtúnbí yìí ó wà síbẹ̀ títí ẹ máa lọ sí inú ayé lónìí kí ẹ máa mọ̀ wípé ẹ ti rí ìgbé ayé tuntun gbà nípasẹ̀ Kristi ẹni tí ó borí ayé àti Sátánì àdúrà mò ń rìn ní ẹ̀kúnrẹ́rẹ́ ìgbé ayé titun mi nínú Kristi Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú titun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí a bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí bí a ti ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú titun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé éfésù orí ìkẹrin dé orí ìkẹfà Ephesians chapter four to chapter six ẹ máa bá wa ká lọ. éfésù orí kẹrin nítorí náà èmi tí mo di ẹlẹ́wọ̀n nítorí ti olúwa ń bẹ̀ yín pé kí ẹ máa hùwà gẹ́gẹ́ bí ó ti yẹ bí irú ìpè tí ọlọ́run pè yín kí ẹ máa hùwà pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọkàn tútù kí ẹ sì máa mú sùúrù kí ẹ máa fi ìfẹ́ bá ara yín lò nípa ìfaradà ẹ ní ìtara láti pa ìṣọ̀kan ti ẹ̀mí mọ́ nínú àlàáfíà tí ó so yín pọ̀ ara kan ni ó wà àti ẹ̀mí kan gẹ́gẹ́ bí ìpè tí a ti pè yín ti jẹ́ ti ìrètí kan olúwa kan ṣoṣo ni ó wà àti ìgbàgbọ́ kan àti ìrìbọmi kan ọlọ́run kan ni ó wà tí í ṣe bàbá gbogbo ènìyàn òun ni olórí ohun gbogbo tí ó ń ṣiṣẹ́ nínú ohun gbogbo tí ó sì wà nínú ohun gbogbo ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa ti rí oore ọ̀fẹ́ gbà gẹ́gẹ́ bí ìwọ̀n ẹ̀bùn tí Kristi fi fún wa nítorí èyí ni ìwé mímọ́ ṣe sọ pé. nígbà tí ó lọ sí òkè ọ̀run ó kó àwọn ìgbèkùn lẹ́yìn ó sì fi ẹ̀bùn fún àwọn ènìyàn. nígbà tí ó sọ pé ó lọ sí òkè ọ̀run ìtumọ̀ èyí kò lè yéni tó bẹ́ẹ̀ bí kò bá jẹ́ pé ó ti kọ́kọ́ wá sí ìsàlẹ̀ ilẹ̀ òun kan náà tí ó wá sí ìsàlẹ̀ ni ó lọ sí òkè tí ó tayọ gbogbo nǹkan tí ó wà lọ́run kí ó lè sọ gbogbo nǹkan di kíkún ó fún àwọn ẹlòmíràn ní ẹ̀bùn láti jẹ́ àpọ́stélì àwọn ẹlòmíràn láti jẹ́ wòlíì àwọn ẹlòmíràn láti jẹ́ ajínrere àwọn ẹlòmíràn láti jẹ́ àlùfáà àti olùkọ́ni àwọn ẹ̀bùn wọ̀nyí wà fún lílò láti mú kí ara àwọn ènìyàn Ọlọ́run lè dá ṣáṣá kí wọ́n lè ṣe iṣẹ́ ìránṣẹ́ àti láti mú kí ara Kristi lè dàgbà báyìí ni gbogbo wa yóò fi dé ìṣọ̀kan nínú ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run tí a ó fi di géńdé tí a ó fi dàgbà bí Kristi ti dàgbà a kì í tún ṣe ọmọ ọwọ́ mọ́ tí ìbí yóò máa bì sọ́tún sósì tàbí tí afẹ́fẹ́ oríṣiríṣi ẹ̀kọ́ àrékérekè àwọn tí wọ́n ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti fi tan ènìyàn jẹ yóò máa fẹ́ káàkiri ṣùgbọ́n a ó máa sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́ a ó máa dàgbà nínú rẹ̀ ní gbogbo ọ̀nà nínú Kristi ti ṣe orí òun ni ó mú kí gbogbo ẹ̀yà ara wà ní ìṣọ̀kan tí gbogbo oríkèéríkèé ara wa sì wà ní ipò wọn pẹ̀lú iṣan tí ó mú wọn dúró tí gbogbo wọn sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ipò olúkúlùkù wọn tí gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan fi ń dàgbà tí ó mú kí gbogbo ara rẹ̀ dàgbà nínú ìfẹ́ nítorí náà mò ń sọ fún yín mo sì ń bẹ̀ yín ní orúkọ olúwa pé kí ẹ má máa hùwà bíi ti àwọn abọ̀rìṣà mọ́ àwọn tí wọ́n ń hùwà gẹ́gẹ́ bí èrò asán ọkàn wọn ọkàn àwọn yìí ti ṣókùnkùn ó sì ti yàtọ̀ púpọ̀ sí irú ìgbé ayé tí Ọlọ́run fẹ́ nítorí òpè ni wọ́n ọkàn wọn ti le wọn kò bìkítà wọn ti fi ara wọn fún ìfẹ́kùfẹ́ ara nípa oríṣiríṣi ìwà burúkú nítorí ojú kòkòrò ṣùgbọ́n a kò kọ́ ẹ̀yin bẹ́ẹ̀ nípa Kristi ẹ ti gbọ́ nípa Jésù a sì ti fi òtítọ́ rẹ̀ kọ́ yín pé kí ẹ jìnnà sí irú ìwà àtijọ́ tí ẹ ti ń hù ìwà ìfẹ́kùfẹ́ ara tí máa ń tan ènìyàn lọ sínú ìparun kí ẹ̀mí mímọ́ sọ yín di ẹni titun nínú ọkàn yín kí ẹ wá gbé ẹni titun nì tí Ọlọ́run dáwọ̀ kí ẹ lè máa ṣe òdodo kí ẹ sì máa hu ìwà mímọ́ nínú òtítọ́ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí ẹnìkọ̀ọ̀kan yín máa bá ẹnìkejì rẹ̀ sọ òtítọ́ nítorí gbogbo wa jẹ́ ẹ̀yà ara kan náà. bí ẹ bá bínú ẹ má jẹ́ kí ìbínú mú yín dẹ́ṣẹ̀. ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá yín nínú ìbínú ẹ má fi ààyè gba èṣù kí ẹni tí ń jalè má jalè mọ́ kàkà bẹ́ẹ̀ kí ó kúkú gbìyànjú láti fi ọwọ́ ara rẹ̀ ṣe iṣẹ́ rere kí òun náà lè ní ohun tí yóò fún àwọn aláìní ọ̀rọ̀ ìbàjẹ́ kankan kò gbọ́dọ̀ ti ẹnu yín jáde kàkà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rere tí ó lè jẹ́ ìrànlọ́wọ́ nígbàkúgbà ni kí ẹ máa sọ jáde lẹ́nu èyí yóò ṣe àwọn tí ó bá gbọ́ ní àǹfààní ẹ má kó ìbànújẹ́ bá ẹ̀mí mímọ́ Ọlọ́run tí Ọlọ́run fi ṣe èdìdì yín títí di ọjọ́ ìràpadà ẹ ní láti mú gbogbo inú burúkú ìrúnú ìbínú ariwo àti ìsọkúsọ kúrò láàrin yín àti gbogbo nǹkan burúkú ẹ máa ṣoore fún ara yín ẹ ojú àánú kí ẹ sì máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run ti dáríji yín nípasẹ̀ Kristi éfésù orí karùnún. nítorí náà gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ ẹ fi ìwà jọ ọlọ́run ẹ máa rìn nínú ìfẹ́ gẹ́gẹ́ bí kristi ti fẹ́ wa tí ó fi ara òun tìkára rẹ̀ rú ẹbọ olóòórùn dídùn sí ọlọ́run nítorí tiwa kí a má ṣe gbúròó ìwà àgbèrè tàbí oríṣiríṣi ìṣekúṣe tàbí ojú kòkòrò láàrin àwọn ènìyàn ọlọ́run ìwà ìtìjú ọ̀rọ̀ òmùgọ̀ tàbí àwàdà burúkú kò yẹ yín kàkà bẹ́ẹ̀ ọpẹ́ sí Ọlọ́run ni ó yẹ yín ẹ̀yin arára mọ̀ dájú pé kò sí ẹnikẹ́ni tí ó ń ṣe àgbèrè tàbí tí ó ń ṣe ìṣekúṣe tàbí tí ó ní ojú kòkòrò tàbí tí ó ń bọ̀rìṣà tí yóò ní ìpín nínú ìjọba Kristi tí ṣe ìjọba Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí irú èyí ni ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nítorí náà ẹ má ṣe fi ara wé wọn nítorí nígbà kan nínú òkùnkùn pátápátá ni ẹ wà ṣùgbọ́n ní àkókò yìí ẹ ti bọ́ sínú ìmọ́lẹ̀ nítorí ẹ ti di ẹni olúwa ẹ máa hùwà bí ọmọ ìmọ́lẹ̀ nítorí èso ìmọ́lẹ̀ ní oríṣiríṣi iṣẹ́ rere òdodo àti òtítọ́ kí ẹ máa wádìí ohun tí yóò wu olúwa ẹ má ṣe bá àwọn tí ó ń ṣiṣẹ́ òkùnkùn tí kò léso rere kẹ́gbẹ́ kàkà bẹ́ẹ̀ ẹ máa bá wọn wí nítorí àwọn ohun tí wọ́n ń ṣe níkọ̀kọ̀ tilẹ̀ ti ènìyàn lójú láti sọ nítorí gbogbo nǹkan tí ìmọ́lẹ̀ bá tàn sí ní máa ń hàn kedere ohun gbogbo tí ó bá hàn kedere di ìmọ́lẹ̀ bí ọ̀rọ̀ orin kan ti sọ pé. dìde ìwọ tí ò ń sùn jí dìde kúrò nínú òkú Kristi yóò tan ìmọ́lẹ̀ sí ọ lára. nítorí náà ẹ ṣọ́ra bí ẹ ti ń hùwà ẹ má ṣe hùwà bí ẹni tí kò gbọ́n ṣùgbọ́n ẹ hùwà bí ọlọ́gbọ́n ẹ lo gbogbo àkókò yín dáradára nítorí àkókò tí a wà yìí burú nítorí náà ẹ má ṣe jẹ́ aṣiwèrè ṣùgbọ́n kí ẹ máa fi òye gbé ohun tí ń ṣe ìfẹ́ Olúwa ẹ má máa mu ọtí yó òfò ni kàkà bẹ́ẹ̀ ẹ kún fún ẹ̀mí mímọ́ ẹ máa fi orin dáfídì àti orin ìyìn àti orin àtọkàn wá bá ara yín sọ̀rọ̀ ẹ máa kọrin ẹ máa fi ìyìn fún olúwa nínú ọkàn yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nígbà gbogbo fún gbogbo nǹkan ní orúkọ olúwa wa jésù kristi ẹ máa tẹríba fún ara yín nítorí ọ̀wọ̀ tí ẹ ń bù fún kristi ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí olúwa nítorí ọkọ ni olórí aya gẹ́gẹ́ bí Kristi ti jẹ́ olórí ìjọ Kristi sì ni olùgbàlà ara rẹ̀ ti ṣe ìjọ bí ìjọ ti ń bọ̀wọ̀ fún Kristi bẹ́ẹ̀ ni kí àwọn aya máa ṣe sí àwọn ọkọ wọn nínú ohun gbogbo ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ. E tí ó sì fi ara rẹ̀ fún un ó ṣe èyí láti yà á sọ́tọ̀ ó sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí ó ti fi omi wẹ̀ ẹ́ nípa ọ̀rọ̀ ìwàásù kí ó lè mú ìjọ wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lọ́lá tí kò ní àléébù kankan tàbí kí ó hun jọ tàbí kí ó ní nǹkan àbùkù kankan ṣùgbọ́n kí ó lè jẹ́ ìjọ mímọ́ tí kò ní èérí. bẹ́ẹ̀ ni ó yẹ kí àwọn ọkọ fẹ́ràn àwọn aya wọn bí wọ́n ti fẹ́ràn ara tiwọn ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀ òun tìkára rẹ̀ ni ó fẹ́ràn nítorí kò sí ẹnìkan tí ó kórìíra ara rẹ̀ ńṣe ni ènìyàn máa ń tọ́jú ara rẹ̀ tí ó sì máa ń kẹ́ ẹ bẹ́ẹ̀ ni Kristi ń ṣe sí ìjọ nítorí ẹ̀yà ara Kristi ni a jẹ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ pé. nítorí náà ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò darapọ̀ pẹ̀lú aya rẹ̀ àwọn méjèèjì yóò wá di ara kan. àṣírí ńlá ni èyí mò ń sọ nípa ipò tí Kristi wà sí ìjọ àkàwé yìí bá yín mu ẹnìkọ̀ọ̀kan yín ní láti fẹ́ràn aya rẹ̀ bí òun tìkára rẹ̀ aya sì ní láti bọ̀wọ̀ fún ọkọ rẹ̀. Éfésù orí kẹfà ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nítorí pé bẹ́ẹ̀ ni ó dára. bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. èyí ní ṣe òfin kìíní pẹ̀lú ìlérí pé. kí ó lè dára fún ọ àti kí ó lè pẹ́ lórí ilẹ̀ náà. ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú títọ́ ni kí ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìlànà ti onígbàgbọ́ ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ ti àwọn tí wọ́n jẹ́ olúwa yín nípa ti ara pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù pẹ̀lú ọkàn kan gẹ́gẹ́ bí ẹni pé Kristi ni ẹ̀ ń ṣe é fún kí ó má ṣe jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ yín nìkan ni ẹ ó máa ṣiṣẹ́ bí ìgbà tí ẹ fẹ́ gba ìyìn ènìyàn ṣùgbọ́n bí ẹrú Kristi ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run láti ọkàn wá ẹ máa ṣe iṣẹ́ yín pẹ̀lú inú dídùn bí ẹni pé fún Olúwa kì í ṣe fún ènìyàn nítorí ẹ mọ̀ pé ohun rere tí ẹnìkọ̀ọ̀kan yín bá ṣe olúwa rẹ̀ ìbáà jẹ́ ẹrú tàbí kí ó jẹ́ òmìnira yóò rí èrè gbà lọ́dọ̀ olúwa ẹ̀yin ọ̀gá bákan náà ni kí ẹ máa ṣe sí àwọn ẹrú yín ẹ má máa dẹ́rù bà wọ́n ẹ rántí pé àti àwọn àti ẹ̀yin ẹ olúwa kan lọ́run tí kìí ṣe ojúsàájú ní ìparí ẹ jẹ́ alágbára nínú olúwa kí ẹ fi agbára rẹ̀ ṣe okun yín ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ lè dúró láti dojúkọ èṣù pẹ̀lú ọgbọ́n àrékérekè rẹ̀ nítorí kìí ṣe ènìyàn ni à ń bá jagun bí kò ṣe àwọn ẹ̀mí burúkú ojú ọ̀run àwọn aláṣẹ àti àwọn alágbára òkùnkùn ayé yìí nítorí èyí ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ lè dìde dúró láti jà nígbà tí ọjọ́ ibi bá dé nígbà tí ìjà bá sì dópin kí ẹ lè wà ní ìdúró nítorí náà ẹ dúró gbẹngbẹng ẹ fi òtítọ́ ṣe ọ̀já ìgbànú yín ẹ fi òdodo bo àyà yín bí apata ẹ jẹ́ kí ìmúrasílẹ̀ láti wàásù ìrere àlàáfíà jẹ́ bàtà ẹsẹ̀ yín lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí ẹ fi ìgbàgbọ́ ṣe ààbò yín nípa rẹ̀ ni ẹ ó lè fi pa iná gbogbo ọfà amúbí iná tí èṣù ń ta ẹ fi ìgbàlà ṣe fìlà onírin tí ẹ ó máa dé kí ẹ sì mú idà ẹ̀mí mímọ́ tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa gbàdúrà nígbà gbogbo kí ẹ máa fi gbogbo ẹ̀bẹ̀ yín síwájú Ọlọ́run nípa agbára ẹ̀mí mímọ́ nítorí náà ẹ máa gbàdúrà láì sùn láì wo fún gbogbo àwọn ènìyàn Ọlọ́run ẹ máa gbàdúrà fún èmi gan-an alára pé kí n lè mọ ohun tí ó yẹ kí n sọ nígbà tí n ó bá sọ̀rọ̀ àti pé kí n lè fi ìgboyà sọ̀rọ̀ tí àwọn ènìyàn yóò fi mọ àṣírí ìyìn rere tí mo jẹ́ ikọ̀ fún bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n fi ẹ̀wọ̀n dè mí ẹ gbàdúrà pé kí n lè fi ìgboyà sọ̀rọ̀ bí ó ti yẹ kí ẹ lè mọ̀ bí nǹkan ti ń lọ sí lọ́dọ̀ mi àti ohun tí mò ń ṣe Tukikọsi yóò sọ gbogbo rẹ̀ fún yín àyànfẹ́ arákùnrin ni àti ìránṣẹ́ tí ó ṣe gbẹ́kẹ̀lé nínú iṣẹ́ Olúwa ìdí tí mo fi rán an sí yín ni pé kí ẹ lè mọ̀ bí gbogbo nǹkan ti ń lọ sí lọ́dọ̀ wa kí ọkàn yín lè balẹ̀ kí àlàáfíà àti ìfẹ́ pẹ̀lú ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú àwọn onígbàgbọ́ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ràn olúwa wa jésù kristi pẹ̀lú ìfẹ́ tí kò lópin. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.